هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذني الله وإياكم من النار أيها المؤمنون اتقوا الله تبارك وتعالى يقول الله عز وجل يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير احذروا الشيطان ولا تصلوا حينما تطلع الشمس وتغرب يقول صلى الله عليه وسلم إن الشيطان إن الشمس تطلع بين قرن الشيطان وتغرب بين قرن الشيطان إذا آويتم إلى فراشكم فاقرأوا آية الكرسي لا يقربنكم شيطان حتى تصبحوا ولا يزال عليكم من الله حافظ ائتمروا يا عباد الله بأمر رسول الله حينما تنتشر الشياطين ثبت في صحيحين عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان جنح الليل أو أمسيتم فكفوا صبيانكم فإن الشياطين تنتشر حينئذ فإذا ذهب ساعة من الليل فخلوهم وأغلقوا الأبواب واذكروا اسم الله فإن الشيطان لا يفتح بابا مغلقا وأوكوا كربكم واذكروا اسم الله وخمروا آنيتكم واذكروا اسم الله ولا أن تعرضوا عليها شيئا وأطفئوا مصابيحكم جاءت فارة فجرت الفتيلة بين يدي النبي صلى الله عليه وسلم على الخمرة التي كان قاعدا عليها فأحرقت منها مثل موضع الدرهم فقال النبي صلى الله عليه وسلم إذا نمتم فأطفئوا سرجكم فإن الشيطان يدل مثل هذه على هذا فتحرقكم وقيلوا يا عباد الله فإن الشياطين لا تقيل وإذا سمعتم نهيك الحمار وتعوذوا بالله من الشيطان فإنها رأت شيطانا وإذا سمعتم صياح الديك فاسألوا الله من فله فإنها رأت ملكا احذروا الشيطان يا عباد الله إنه يجري من ابن آدم مجرى الدم احذروا الشيطان قد تعرض للنبي صلى الله عليه وسلم لما ثبت في الصحيحين عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال إن الشيطان عرض لي فشد علي ليقطع الصلاة علي فأمكنني الله منه فدعته ولقد هممت أن أوثقه إلى سارية حتى تصبحوا فتنظروا إليه فذكرت قول سليمان عليه السلام رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي فرده الله خاطئا احذروا الشيطان يا عباد الله لأن علاقته بالإنسان ظاهرة في قوله سبحانه وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن احذروا الشيطان وقد أفصح عن أهدافه المنشودة قال الله تبارك وتعالى حكاية عنه رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين أيها المسلمون اعلموا أن صياح المولود حين يقع نزقة من الشيطان ما من مولود يولد إلا نخسه الشيطان فيستهل صارخا من نخسة الشيطان إلا ابن مريم وأمه ثم قال أبو هريرة اقرأوا إن شئتم وإني أعيدها بك وذريتها من الشيطان الرجيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم يا عباد الله لا تجعلوا الشيطان يشك يشكك في توحيدكم يأتي الشيطان أحدكم فيقول من خلق كذا من خلق كذا حتى يقول من خلق ربك فإذا بلغه فليستعذ بالله ولينتهي حلوا عقد الشيطان يا عباد الله يقول رسول الله صلى الله عليه وسلم يعقد الشيطان على قافية رأس أحدكم إذا هو نام ثلاث عقد يضرب على كل عقدة مكانها عليك ليل طويل فارقد فإذا, فإذا استيقظ فذكر الله إن حلت عقدة فإن توضأ إن حلت عقدة فإن صلى إن حلت عقده كلها فأصبح نشيطا طيب النفس وإلا أصبح خبيث النفس كسلان وقد ذكر عند رسول الله صلى الله عليه وسلم رجل نام ليلة حتى أصبح قال ذاك رجل بال الشيطان في أذنيه وفي الرواية في أذنه لا تجعلوا الشيطان يا عباد الله يتلعب بكم في منامكم اعلموا أن رؤيا ثلاثة فرؤيا صالحة بشرى من الله ورؤيا تحزين من الشيطان ورؤيا مما يحدث المرء نفسه فإن رأى أحدكم ما يكره فليقم وليصلي ولا يحدث بها الناس ورؤيا الصالحة من الله والحلم من الشيطان فمن رأى شيئا يقرأه فلينفث عن شماله ثلاثة وليتعوذ من الشيطان فإنها لا تدره لا تجعلوا الشيطان يا عباد الله يضحك من متثائبكم إن الله يحب العتاس ويكره التثاؤب فإذا عتس فحمد الله فحق على كل مسلم سمعه أن يشمته وأما التثاؤب فهو من الشيطان فليرده ما استطاع فإذا قالها ضحك منه الشيطان أيها المسلمون اعلموا أنه استيقظ أحدكم من منامه فيستنثر ثلاث مرات فإن الشيطان يبيت على خياشمه اهدروا الشيطان يا عباد الله لأن الشيطان يبعث جنوده لفتنة الناس للتفريق بين الناس والقتل احذروا الشيطان يا عباد الله لا يوسوس في صلاتكم ولا ينسيكم الخير عباد الله يقول الرسول صلى الله عليه وسلم لا يشير أحدكم على أخيه بالسلاح فإنه لا يدري لعل الشيطان ينزع في يده فيقع في حفرة من النار أيها المسلمون أدعف الشيطان بقوة الإيمان اللهم إنا نعوذ بكلمات الله التمات من شر ما خلقه وذرع وبرع ومن شر ما ينزل من السماء ومن شر ما يعرج فيها ومن شر فتن الليل والنهار ومن شر كل طارق إلا طارق يطرق بخير يا رحمن ربنا إنا نعوذ بك من همزات الشياطين ونعوذ بك ربي ربنا أن يحضرونا اللهم قنا شر أنفسنا وعزم لنا على أرشد أمرنا اللهم اغفر لنا ما أسررنا وما أعلنا وما أختانا وما عمدنا وما علمنا وما جهلنا اللهم أكثر أموالنا وأولادنا وبارك لنا فيما أعطيتنا وأطل حياتنا على طاعتك يا رب العالمين وأحسن أعمالنا واغفر لنا ولا تجعل للشيطان علينا سبيلا يا رب العالمين alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man wala ayyuha almuslimun ittaqu allaha ta'ala wahdaru shaitan la taj'alu lahu makanan yatabawwa'u fihi 'indakum adọ́pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba ọba tí ọpẹ́ tọ́ sí lórí gbogbo òṣìṣẹ́ ọlọ́run ọba náà ní adọ́pẹ́ fún a sì ṣe kí àtẹlà fún òjíṣẹ́ ọlọ́run ọba ọlọ́run kọ́ bá ní kí ànábì náà ọlọ́run kọ́ bá ní kí àwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti àwọn ẹni tí wọ́n dó déédéé lórí ìlànà tánàbì mú wá tí wọ́n yẹ̀gẹ̀rẹ̀ ń bẹ̀ ọlọ́run kọ́ bá ní kẹ́ wọn ọlọ́run kó fi kẹ́ kó àwa náà sínú ìhun táwọn ènìyàn ṣe tí wọ́n fi dẹ́ni ìkẹ́ ọlọ́run sì rọrùn fún wa ọ̀rọ̀ tí wọ́n sọ tí wọ́n fi dẹ́ni ìkẹ́ ọlọ́run já lè máa sọ ìwà tí wọ́n wù tí wọ́n fi dẹ́ni ìkẹ́ ọlọ́run já lè máa wò ẹ̀yin ẹrú sìn ọlọ́run ọba ẹbẹ̀rẹ̀ ọlọ́run ọba àlekè o ká sì rántí ọ̀rọ̀ ọlọ́run ọba àlekè ti ń sọ báyìí pé ẹ̀yin èèyàn dádájọ́ àlùkáwà ni ọlọ́run ọba tó ṣe nípa wípé àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé tọ́ ọlọ́run ọba lódodo wọ́n rí kẹ̀. ìlérí rẹ̀ tó lérí nípa wípé àwọn ẹni tí wọ́n bá yapa ọlọ́run ọba wọ́n rí yà òdodo ni kò sí ohun tí ẹ má kí ayé yóò bá yín fi ní ṣe ẹ má wọ́n la ayẹ̀gọ̀rọ̀ nẹ̀kùn bìlá ìlọ̀rọ̀ ẹ sì má jẹ́ kí àṣetá ni tẹ̀yìn nípa ọba subhanahu wa ta'ala ọlọ́run ní sẹ́rí àṣetá ni ọ̀tá ló jẹ́ fún yín o ẹ̀yin náà mú lọ́tà torí àṣetá ni yóò pe àwọn ẹgbẹ́ rẹ̀ àwọn pátì rẹ̀ yóò máa kó wọn jọ kí wọ́n lè wá ẹ̀yin ẹ fún inú ọ̀nà tá a gbà fún ni pé ẹ̀mí ìkírun yọ àbí ńgbà tóorùn bá wọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tóorùn bá wọ̀ ẹ má kírun gbà yẹn. pẹ̀lú ọ̀rọ̀ tí anabi sallallahu alaihi wasallam sọ báyìí pé oòrùn ń máa ń yọ láàrin ìwo méjì àṣetáni ó sì máa ń wọ̀ láàrin ìwo méjì àṣetáni ajásígbẹ́ ni wọ́n bá lọ kírun sí kan náà àsìkò yẹn kì í sọ lọ́hùn ní sí nǹkan mí ní sí ẹ̀yin onígbàgbọ́ òdodo nínú ẹ̀kọ́ tí òjíṣẹ́ ọlọ́run bá tún kọ́ wa wọ́n ní tẹ́ bá fẹ́ lọ síbi ibùsùn yín ẹ̀ka ayatollah kùrùsì Allahu la ilaha illa huwa al-hayyul qayyum títí débi al-azim gẹ́gẹ́ bá a ti máa ń kà yẹn. wọ́n ní kẹ́ẹ̀ka tẹ́ bá débi tẹ́sùn kẹ́ẹ̀ka tẹ́ ẹ bá ti káyọ̀tà kùrùsì yìí àṣetáni ò ní lè súnmọ́ yín títí tẹ́ fi jí ọlọ́run ò sì ní yé máa sọ yín títí tẹ́ fi ẹ̀yin onígbàgbọ́ òdodo àṣẹ tí òjíṣẹ́ ọlọ́run ọba pa wá ẹ ká lò ó ànẹ́bí pa wá láṣẹ nígbà tí àwọn àṣetáni bá kán síta àtọ́lásìkò táwọn àṣetáni máa ń fọ́n ta ó wà nínú hadithi tó lálàáfíà alásọ̀dọ̀ afárá jẹ́ẹ̀dẹ̀ wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ọba sọ báyìí pé nígbà tó bá di pé ilẹ̀ ṣú tírọ̀lẹ́ bá tó ẹ kó àwọn ọmọ yín jọ sínú ilé ẹ má jẹ́ wọn máa ṣeré káàkiri mọ́ nítorí pé déédéé àsìkò rọ̀lẹ́ yẹn ni àwọn àṣetáni máa ń fọ́n ká tó bá ti wá di parí pé ilẹ̀ yẹn ti ṣú dáadáa anabi sallallahu alayhi wa sallam wọn ní kẹtù wá ti àwọn ilẹ̀kùn ilẹ̀kùn ẹfà ṣe nígbà yẹn kẹsàn án ti Ọlọ́run ọba nítorí pé àṣetá ni òní lè sí ẹnu ọ̀nà tí wọ́n bá ti tì bákan náà kẹtù àwọn bíi tí ẹ bá ń pọnmi sí kẹ́ẹ̀dé kẹtùn dakọ̀ Ọlọ́run ọba bákan náà àwọn igbá mumi yín tẹ́ fi mumi kẹ́ẹ̀dé bóyá kọ́ọ̀pù ni kẹ́ẹ̀dá kọ́ Ọlọ́run kódà tẹ́ ẹ̀ bá tẹ̀ wá rí wọn tẹ́ ẹ̀ fi de kódà bẹ́ẹ̀ sì ń kankan lé lórí èèyàn bá sì kí lé lórí ẹ sá sì ń kankan tún pa àwọn àtúpá yín nígbà tó bá di lóru ẹ̀yin onígbàgbọ́ òdodo anabi sallallahu alayhi wa sallam nínú ẹ̀kọ́ tó kọ́ wa sáṣẹ tani ò tún fi ní ráyè lọ́dọ̀ wa nígbà tá a bá ti sùn lálẹ́ wọ́n ní èkúté kan ọlọ òmọ́ bíi fìtílà kan ti ń bẹ níbi tí àmì sọ̀tún láwà aṣọ tí ànẹ́bí wa wà lórí àrí aṣọ tá a lè sọ sẹ́lá ń jókòó lé lórí yẹn wọ́n sì sẹ́rẹ́ síbi fìtílà yẹn èkúté yìí wá fún wọn fìtílà yẹn fìtílà yẹn wá rí lu aṣọ aṣọ yẹn wá jóná ẹ̀hún tó jóná ń bẹ̀ tó òǹdíwọ̀n dirhamu kan bíi sílè kan ànẹ́bí wa kọ́ wa lẹ́kọ̀ọ́ ń bẹ̀ yìí pé iṣẹ́ àṣetánì náà tún lélẹ́yìí o òjíṣẹ́ ọlọ́run ni tẹ́ ẹ bá fẹ́ sùn ẹ máa pa àwọn àtùpá yín láì ní máa sọ wípé ọ àtùpà bò agbọ́gba tá ń lo fìtílà níṣẹ́ tá a wá lo fìtílà mọ́ yìí ń kọ́ ẹ máa pa àwọn àtùpà yín nítorí pé àṣetáàní òun ló tọ́ka aró eléyìí sí ohun tó ṣe yìí bí ó sì ṣe máa ṣe nìyẹn àṣetáàní ó máa tọ́ka àwọn èkúté bí irú dábàá nítorí pé fàwa sì kù ní wọn yóò tọ́ka àwọn tí wọ́n fi ṣàkóbá pẹ̀lú nẹ́ta abátẹ̀ iná yẹn wà padà jó yẹn kọ́lọ́ wọn bá lè kí ọlákọ́sà nù wa. anabi sallallahu alaihi wasallam nínú tó tún fi ń sọ wa lára pàápàá jùlọ wà nínú ẹgbàá wa tí afáwa ọmọ rò mú wa yìí pé a ní ẹ máa sunrun ọ̀sán o nítorí pé àṣetá nìkan òun ẹ sunrun ẹ̀sán ń tiẹ̀ tẹ́ ẹ bá tún ti wá gbọ́ tíra fún mi pariwo kẹ́ ẹ wá sọ ọlọ́run ọba kó lọ́dọ̀ àṣetá ni nítorí wípé ràkúnmí tó pariwo yẹn ariwo tó pàdé kẹ́tẹ́kẹ́tẹ́ tó pariwo yẹn kò sàdédé pariwo àṣetánì lórí tẹ́ ẹ bá wá gbọ́ tí àkùkọ adìẹ kọ́ńtẹ̀ tó ń ké ẹbí ọlọ́run ọba nú ọlá rẹ̀ nítorí pàkùkọ tọkọ yẹn ń kọ́ kò sí ohun tó rí ju pé màláíkà ọlọ́run ọba lórí lọ ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ sọ̀rọ̀ fún àṣetáni ẹ má gbà láàyè torí ọ̀rọ̀ àṣetáni ilé ikú pọ̀ jù anabi sallallahu alaihi wasallam ó fún wa nírò nípa rẹ̀ ó ní àṣetáni yìí ń máa ń rìn lára ọmọ anabi adam bẹ́ẹ̀jẹ̀ ẹ ṣe máa ń kirikiri nù sí ara wa bí ṣe máa ń kirikiri nìyẹn ẹ sọ̀rọ̀ fún àṣetáni àṣetáni ó ti lọ́ọ́ fi ìṣesí rẹ̀ ó ti lọ́ọ́ fi rọ́ọ̀lù anabi sallallahu alaihi wọ́n ní ànẹ́bí nke kírun lọ́wọ́ bó wa wáá bá a níjọ́ yẹn nìyẹn ọwọ́ á mú iná dání ẹ̀ta wàràwàrà ná wọ́n fẹ́ẹ́ olójú. ànẹ́bí sallallahu alaihi wọn lọ lọ́wọ́ àgbà bẹ̀rẹ̀ sí fún ní èpè níbẹ̀ làwọn ti sọ yìí pé láti fún àṣetán ẹ̀rí anabi sọ nínú ọ̀rọ̀ rẹ̀ yìí pé àṣetán yìí wá láti dàrú mi lọ́wọ́ ọlọ́run á fún mi nígbà láàyè láti ó ní mo ti gbèrò láti dé mọ́kò kan nù òpó mọ́sálásí tílẹ̀ òfin mọ́ tẹ́wà máa rí ní fètètè báyìí ó ní mo gbèrò bẹ́ẹ̀ mo wá padà rẹ́ sí ọ̀rọ̀ tí anabi Sulaiman aleyhi salam tó fi bí ọlọ́run pé ìwọ ọlọ́run ọba foríjì mi o kọ́ wa fún mi ní ọlá kan tó ṣe pé ẹlòmíì ò ní lẹ́tọ̀ọ́ sí ọlá yẹn mọ́ lẹ́yìn mi tí ì bá ti mọ rẹ́tì ni ìbádẹ̀ di àṣetá nìyẹn ìbádẹ̀ mọ́ bí òpó mọ́sálásí àwọn ọmọ kéèké ọba ẹ̀rí bọ́lọ́wọ́n bá ti padà dá àṣetánì padà nìyẹn lẹ́ni tí ó kíni o tó padà dẹni yẹ̀yẹ́ títí di sin náà yóò fẹ́ máa wá ó dà níbi sọ ọkọ yìí tí máa ń wá sí ìyẹn bá ń kírun ní ni kíyẹn ti a'udhu billahi minash shaitan àti a'udhu billahi mink ẹ́ mo wá sọ ọlọ́run kó lọ́dọ̀ rẹ̀ kíyẹn ti táwù dálẹ̀ mẹ́ta sẹ́gbẹ́ òsì níbi tí yẹn ti ń fún nítorí pé àṣetánì ó ní ìbáṣepọ̀ tó fojú rẹ̀ pẹ̀lú yẹn o ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ fún alùpùpù àná báyìí pé báyìí la ti gbé kalẹ̀ fún gbogbo àwọn ànẹ́bí kọ̀ọ̀kan á ní kí wọ́n máa lọ́ta àwọn ọ̀tá yìí á máa rí àwọn èṣù bí èèyàn ń bẹ̀ àwọn èṣù bí àlùjọ̀nù torí kò sí ohun tí wọ́n ń pè láṣetánì ju olùmọ̀dì lọ nínú èèyàn àtàlùjọ̀nù kì í ṣe pé dẹ́dẹ́ kọ̀ọ̀sà jásí pé jínù ní jáṣetánì èèyàn náà lè jáṣetánì tí ọkàn ìdíwájú ọmọ adáwá tó wá sọ àgbẹ̀ lọ bí bí yìí àṣetáni lòun ti jẹ́ ní tiẹ̀ yẹn ẹ̀yin nígbà ẹ sọ́ra fún o àti yìí ká má gbàgbé ńjọ́ kìíní àná nígbà tó mú jáde nínú ọ wá sàlàyé nǹkan tí ọ máa ṣe ọba sùpánù ọ̀tá ìwọ o pẹ̀lú bó ṣe sọ yìí tí mo dẹni tí báyìí máa máa ṣe àìdá lọ́sọ̀ọ́ fáwọn ẹrú rẹ̀ ọ̀pọ̀ wọn ni màá sì sọnù illa ibadaka minhumul mukhlasin àfi àwọn ẹrú rẹ tí wọ́n bá sáfọ̀mọ́ nínú ìjọ wọn lókun ẹ̀yàn nígbàgbọ́ òdodo lára sẹ́tà sẹ́tà nìyí máa ń ṣe nítorí máa ń ṣe dórí àwọn ọmọ tuntun tá a bá bí anábì ni máa ń ṣe ọmọ tuntun igbe tọmọ kékeré máa ń kí yẹn ìmísí àṣetá ni ni kan àti kí àṣetáni ò fi ọwọ́ gun la ọmọ yẹn wàá fi gbèsè níbi ìfọwọ́gún táṣetáni ṣe kíni o tọ́fọwọ́gún ẹni tí òkè náà ni ọmọ Mariam yá nẹ́bí àyínsá aleyhi sẹlẹ̀m àti Mariam gẹ́gàn abẹ́rẹ́ra ni ẹ̀ka ayà yìí tọ́ bá yín ń tọ́fà àti òjò wọn òkè ni ẹ̀ńgbà táṣetáni fọwọ́gún òun ni àdúrà tí hànẹ́tù ṣe ń jọ́ kíní àná ipe inni ọ̀rìn dùhàbíkà wọ́n tó rí ìyá ṣèyítọ́ ìwọ ọlọ́run o ọmọ tí mo bí tó jóbìnrin yìí mo ń wá ìsọ ọlọ́run ọba nípa rẹ̀ má jẹ́ ká ṣe dá ní ẹni jù kò lè kọ́ra yẹ̀ ní lára rẹ̀ òun ló ti wá wà nínú súnẹ̀ títí tì tá a bá fẹ́ kí ọmọ ya dáadáa lọ́jọ́ iwájú nígbà tá a bá ti róbìnrin tó dáa tá a fẹ́ níyàwó tí wọ́n ti so yìgì ẹ̀ fún yàn tí ìyẹn bá fẹ́ dọ́dọ̀ ìyàwó tí ìyẹn lẹ́tọ̀ọ́ sí yìí ìhun tó wà nínú ìlànà ni kéèyàn bẹ́ lọ́hùn بسم الله jannibina shaitan wa jannibi shaitan ma razaqtana ní orúkọ ọlọ́run ọlọ́run ò dákun gbé wa jìnnà sí àṣetáni kó sì gbé àṣetáni jìnnà sí ohun tó bá ti kẹ́ wa anabi sallallahu alayhi wa sallam ó ní ẹni tó bá ṣàdúrà yìí tọ́lọ́run bá bá ṣàkọọ́lẹ̀ pé ohun tí wọ́n sùn yẹn ọlọ́run fún àlùbákà sí ọwọ́ àjọmọ àṣetáni ò ní ráyè lọ́dọ̀ rẹ̀ ẹ̀rí ọlọ́run tún ní àní tí àṣetáni bá ṣe ìmísí kan sí ọ tètè wá sọ ọ́ ti ń pọ̀ láti burúkú ẹ̀rí ẹ̀yin onígbàgbọ́ àní ẹ̀mí fi àṣetá ní kọ́ dárò ìró yìí lẹ̀ sínú mọ́lọ́wọ́n ọba lọ́kẹ́nu tàwọ́sídùn yín wọ́n ní àṣetá ni ọmọ abẹ́ ní kọ̀ọ̀kẹ́ yín máa sọ tá ń dà nǹkan báyìí yọ máa béèrè bẹ́ẹ̀ èèyàn lè dáhùn pé lọ́dà tá ń dà nǹkan báyìí máa sọ lọ́dà yọ wá béèrè béèrè yìí títí fá ọ fẹ́ ba ìgbàgbọ́ jẹ́ nìyẹn o. ta ló dá ẹlẹ́dàá rẹ̀ gan tó ń sọ yẹn táṣetánì bá ti débi irú ìbéèrè báyìí ẹni táṣetánì bá ti ń bi ní nǹkan bẹ́ẹ̀ lẹ́mìí rẹ̀ fàlìyẹ́sì billah kóńtọ̀ ya wá sọ ọlọ́run ọba o wàlíyé ń tẹ̀yì kó sì yà síwọ́ ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ jẹ́ ká tú àwọn kókó táṣetánì wọn máa ta sí wa nígbèrè òjíṣẹ́ ọlọ́run ni àṣetánì wọn máa ta kókó sí pàkọ́ orí ẹnìkọ̀ọ̀kan nù kókó mẹ́ta ni kókó yọ jẹ yóò máa gbé kókó kọ̀ọ̀kan sáàyè tó fẹ́ gbé sí yóò máa wá sọ báyìí pé ìwọ tó sùn yìí òru yìí gùn ó máa sùn lọ tíyẹn bá wá jí tíyẹn rántí Ọlọ́run yẹn ti alihamdulilayi lẹbi àhíyànà bàdàmà àmọtánà wà ilayhi nushur tíyẹn bá ti sàdúrà yẹn ìní hàlùlà tẹ̀wọ́n kókó kan nínú kókó mẹ́ta tá a ti tá a ní sèkínì o tọ́ta yẹn yóò tù tẹ́yìn bá tún ti sàlùwàlá kókó kejì ó tù bẹ́yìn bá ti wá yẹn nẹ́fílà gbogbo kókó mẹ́tẹ̀ẹ̀ta ọba sí kíni o yọ ọba tú ẹnìyàn wá jilẹ̀ ni tó dá sásá tara rẹ̀ yá tẹ́mi rẹ̀ ó sì dá bí bẹ́ẹ̀ kọ́ téèyàn bá sùn tílẹ̀ fi mọ́ gbáko èyí ó jilẹ̀ ni tẹ́mi rẹ̀ dọ̀tí gbogbo nǹkan tí ọ̀dà ni ọ̀ máa wù ṣe Catalan yóò sì jí ní olóró jù wọ́n ní wọ́n ti ẹ̀dá akọ arákùnrin kan lọ́dọ̀ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ìpè arákùnrin ọmọ àti bẹ́ẹ̀ sùn ni ó sùn fún gbogbo dídí òru tílẹ̀ fi mọ́ gbáko ànábì sọlọ rà sáré pé sẹ́rí arákùnrin dẹ́ wí yẹn báàlà ṣẹ̀tọ́nù pé ọ̀sìnẹ́yì àtẹ́tàní ti tọ̀ sí ibi ihò etí rẹ̀ méjèèjì ni nínú ẹgbà wa mi ó ti tọ̀ sí ilé tì ní ẹ̀yin onígbàgbọ́ òdòdó àní ẹ má fi àtẹ́tàní ilẹ̀ kọ́ máa fi yín ṣeré níbi ojú oorun yín pẹ̀lú àlàtẹ̀ ẹ̀ bá ńlá ká má gbàgbé o. ẹ̀rí aláwo ti sẹlómìn di ẹ̀kọ́ ọlọ́run ó sì yẹ kí yẹn dẹni ọlọ́run. anabi sallallahu alaihi ó ní sẹ rí àlà ìran mẹ́ta àlá tó bá da ìdùnnú àtọ̀dọ̀ ọlọ́run ọba wa lè àlá tí da tó jẹ́ nǹkan tó jẹ́ dùn ọ̀kàn lè yẹn rí lójú oorun ọ̀dọ̀ ti mi wà ń bẹ tó yẹ pé èèyàn kẹfì máa bá ni àlá lásán lásán tí ò sí tẹ́nì kọ̀ọ̀kan yín bá wá rí ohun tí ò nífẹ̀ẹ́ sí lójú oorun fàlíẹ́kù kó ń tọ̀ ya nẹ̀ró lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì yà sí nẹ́bílà wọ́n bá sọ fẹ́ni kankan o ìdí pé yẹn máa lọ bí àwọn tí ń rí lẹ́njọ́ mẹ́ta yìí ọ̀dà ìwọ gan lọ fẹ́ ọ̀sẹ̀ ẹlòmíì ti dolóògùn ó ti da lájò káájò pẹ̀lú sábàbí àlá ẹ̀rí anábì sallallahu alaihi wasallam ó ní sẹ́yìn rárá dáadáa ọ̀dọ̀ ọlọ́run ló ti wá alákàlà ọ̀dọ̀ àṣetánì ló ti wá sẹ́ni kọ̀ọ̀kan bá ti wá rí ohun tí ọ̀ láìkì kọ́ya abẹ́tọ́ sí ẹgbẹ́ òsìn rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó sì wá sọ pé lọ́dọ̀ àti ìtaní kó má sọ fún yẹn kí nǹkan tó rí láìda yẹn ò ní í ṣẹlẹ̀ lórí ẹ̀yàn onígbàgbọ́ òdòdó àní ẹ má fi àti ìtaní lẹ̀ kọ́ máa rẹ́rìn-ín lára ẹni tí bá yẹn wò láàrin yín Ànábì sallallahu alaihi ó ní sẹ́rí ọlọ́run ọba àdìkẹ́ ọlá ó nífẹ̀ẹ́ sí kéèyàn máa sín kéèyàn sín ọlọ́run nífẹ̀ẹ́ sí ọlọ́run dẹ̀ kórìíra kíyẹn máa yẹn hù kọ́ máa yáyà sẹ́nìkọ̀ọ̀kan yín bá ti wá sí tó dúpẹ́ fọlọ́run ńtọ́ jẹ́ tọ́ fún gbogbo mùsùlùmí tó bá gbọ́ ńgbà tó dúpẹ́ fọlọ́run òun ni kò sọ yìí pé yarhamukallah ọlọ́run ọ̀kẹ́ kóun náà ti dáhùn pé yahdikumullah wa yusli balakum ẹ̀rí ẹ̀ wá rí ìyẹn hù ń tiẹ̀ ọ̀dọ̀ àti tani lòun ti ń wá ń tiẹ̀ tọ́ba ti wá wáyé sí yẹn kí ìyẹn dá ìyẹn hù yẹn padà bí ìyẹn bá ṣe lágbára tí yẹn bẹ́ẹ̀ lọ sí ha ẹlòmíràn ni ha sábà níbi tí ń yẹ wò yẹn dọ́hì kamin ò ṣàìtọ́n àti tani máa rẹ́rìn jáde lára ẹni ẹ̀yin onígbàgbọ́ òdodo inú ẹ̀kọ́ tó ti ṣe ọlọ́run ọba tó fi kọ́ wa tá a fi nígbà tí tani láàyè òjíṣẹ́ ọlọ́run ní tẹ́nìkọ̀ kẹ́yìn bá jí lójú oorun rẹ̀ kọ́ ya fún imú rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta bí kéèyàn máa funfun kó fún lẹ́ẹ̀mẹ́ta kó ti bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta nítorí pé àti tani máa ń sùn sí hòòmù ẹ̀yin onígbàgbọ́ dòdò ẹ sọ́ra fún àṣetánì o apájùlọ ẹ̀yin lọ́kọláyà ẹ má jẹ́ ká ṣetánì o tú yín ká o nítorí pé àṣetánì ní gbogbo àfẹ̀mọ́jú yóò rin àwọn ìrìnsẹ̀ rẹ̀ jáde yóò á sọ yìí pé iṣẹ́ ẹni tí mo yóò jókòó lórí àrẹ àti orí àga ọlá rẹ̀ lórí omi yóò gbé àga ọlá rẹ̀ sórí omi yóò á pé mo fẹ́ fọn jáde báyìí o ẹni ọba rí iṣẹ́ tó péye tó jọjú gbé wá ìgbàdélé lórí kálukú ọba lọ tí wọn bá dé eléyìí wọn máa sọ pé mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí ẹlẹ́mìí lè ní mo ṣe báyìí mo ṣe nǹkan báyìí mo ṣe nǹkan báyìí ẹnìkan ọba bọ́rọ̀ ọ̀sẹ̀ dójú ẹ̀ yìí pé ìfilágbájá lẹ̀ tóun àtìyàwó rẹ̀ fi ṣe kíni o tí wọ́n fi yára wọn ah! àṣetánù ni wọ́n lọ lẹ́tọ̀ọ́ sí adé. ìkejì ẹgbẹ́ àwa kejì tó tún wá òun ní pé tọ́ bá rẹ̀ wọ́n ta kálukọ́ máa sọ gbogbo ohun tó ṣe òun ṣe báyìí òun ṣe báyìí òun ṣe báyìí òun ṣe báyìí ẹnìkan ọ̀bọ̀ ọ̀rọ̀ ọ̀sẹ̀ lójú ẹ̀yìn pé òun pààyàn yóò ní ah ìwọ gan ẹlàdé yìí tọ́sí ẹ dákun ẹ má jẹ àgbà ṣètánì láàyè ó tú àárín àwa tá a jẹ́ kíni o tá a jẹ́ lọ́kọláyà ẹ má jẹ òtún wà ká a máa ṣe sùúrù fúnra wa ànábi sallallahu alaihi wasallam ó ní la yafruqu mu'minun mu'minan mu'mini ò gbọ́dọ̀ hẹ́ẹ̀tì mùmínà lóbìnrin yẹn yàwó ẹ̀ nkẹ́rì ha mi ni àkọ́lùkọ́ tọ́ba hẹ́tì wà kan lára ẹ̀ lọ́dí ya mi ni ha áàkàrù yóò rọ yọnu sí wa mí lára ẹ̀ ẹ̀rí ẹni ọ̀sà ìdá lónìí ó lè padà ṣe dáadáa lọ́la ẹ̀dá kan ẹja ti sùúrù ọ̀ ẹ̀rí ẹja sọ̀ra fún àṣetáni kọ́ má da iye méjì ilẹ̀ sínú ọ̀run wa ká sì gbìyànjú ó sì pé tá a bá fẹ́ kírun ká máa lo sútúrọ̀ nítorí ká ṣe táni má jarun wa. ẹ̀ríkà ní sallallahu alaihi jẹ́ wáyé pé nínú àwọn nǹkan máa ń járun wa kalbul aswad bẹ́ẹ̀ ajá egbawa àníṣọ wá mi ó ní sẹ́ rí ajá yẹn fa innahu shaitan ó ní àṣetánì ni ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ má jẹ́ ká ṣetánì ọgbà yẹn lágbé àti ṣe dáadáa àbáwá rẹ̀ la ọlọ́run ó sì àbáwá tá ń sàgbè tọ́wọ́ akọjú àdáda yẹn àbáwọ́ kọjú mọ́dà yẹn ẹ̀rí anabi sallallahu alaihi wasallam ó nítorí pé nìyẹn ò ní mọ̀ bóyá àti ni ajẹ́jà nǹkan yẹn gbà lọ́wọ́ rẹ̀ bá lọ fi sáyẹn wá padà wá sí kíni padà kó sínú kòtò kan nù náà ló fi ẹ wo àwọn ẹni tí wọ́n jẹ́ ẹni tí wọ́n ní wọ́n máa sọ wa ẹ rí ń lọ́pọ̀lọpọ̀ ọgbà ń pẹ̀lú ìjẹ́bọn ni o ìjẹ́jà ni o lórí afẹ́ lomi láfẹ́ ọ̀rọ̀ láfẹ́ wọn bí o wọ́n lè ní ohun akin ló fi ṣe kíni o ló fi dá wọn lóhùn wọ́n sì lè sùn tẹ̀ nítorí ẹ̀ iṣẹ́ àṣetá ni ihun bẹ́yìn ò ṣiṣẹ́ ẹ onísọ́jà ológun bẹ́yìn ní ọ̀jẹ́ sọ́jà pé èèyàn ń lo pọ́ọ́dẹ àbí èèyàn ń ságbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó sá jẹ́ nǹkan ìjà nǹkan olóró ìyẹn gbọ́dọ̀ máa kọjọ́ ẹ̀dá rẹ̀ pẹ̀lú sábà bíi kọjọ́ ẹ̀dá àṣetá ni lè ja àgbàmọ́ yẹn lọ́wọ́ téèyàn ó fi lọ fi ṣe sùtá fún ọmọ ìyá rẹ̀ èyí onígbàgbọ́ òdodo ìhun tá a wá lè fi lé agbára àtẹ́tánì òun náà ní kó wọ́sìlì ìmẹ́n agbára gbọ̀gbọ́ ẹ dákun ẹ já nígbàgbọ́ sọlọ gbogbo ẹni yóò tí gbàgbọ́ rẹ̀ bá péye tìrántí ọlọ́run ọba rẹ̀ péye tí dáadáa rẹ̀ péye àtẹ́tánì ìsáráyè lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ọba àlekẹ́ ọlá tó ń sọ́tún sọ́kùrù yìí pé wọ́n mọ̀ yáàṣù àǹdíkì rahman ẹnì yòówù tó bá sínwó kúrò níbi ìrántí ọlọ́run ọba láàrin kásẹ́jú kápádé nùkọ́ yẹ lágùn ṣàìtọ́nà á sì yan àṣetáni tì í fáwọn aláwọ̀ kọ̀rin àṣetáni yẹn ní ọ̀jẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ ẹ̀rí kò sẹ́ni kankan tí ò ní kọ̀rin kálukú lónìí tí wọ́n máa sọ pé ṣèbí báyìí ṣèbí báyìí ṣèbí báyìí kódà ń sọ́lá sọ fún ìyàwó àyíṣà pé ó ní ìyàwó àyíṣà ni ọ̀dà tóun bá ní ìwọ náà sumọ́kọ̀ rí inú tèmi ó ti padà gba Islam kò lè sọ àìdá kẹ̀kẹ́ fún mi dáadáa ni wọ́n máa sọ fún mi mo bá sì sọ fún dáadáa lòun náà ń tẹ̀lé fún mi pé kò sẹ́ni tí ò ní kọ̀rí àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala àti ń tún wá sọ rẹ̀ pẹ̀lú àwọn gbólóhùn rẹ̀ tó pé jùlọ ọlọ́run dákun làwọn àbí aburú ohun tó dáa ọlọ́run làwọn àbí aburú ohun tí ń sọ̀kalẹ̀ ní sẹ́mẹ̀ o ọlọ́run làwọn àbí aburú ohun tí ń fò lọ sí sẹ́mẹ̀ ọlọ́run dákun làwọn bí aburú wàhálà òru àtọ̀sán ọ̀ ọlọ́run làwọn bí gbogbo aburú yìí tá a mọ̀ àti yìí tá a mọ̀ àwa ń bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala à ń wá ìsọ̀wọ́ ọlọ́run ọba náà níbi ìmísí àti ìtaní à ń wá sọ̀wọ́ ọlọ́run ọba májà ṣe tání ọ̀rá yìí lọ́dọ̀ wa àwa ń ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀mí wa ọlọ́run dákun ṣọ́ wa ń bẹ̀ ọ́ ọlọ́run dákun ṣọ́ wa ń bẹ̀ ọ́ inú àlámọ̀rí èyí tá a ṣe hàn ọlọ́run forí ẹ̀jì wa o ń tá a ṣe láti ọlọ́run forí ẹ̀jì wa o ń tá a mọ̀ mọ̀ ọlọ́run forí ẹ̀jì wa èyí tá a mọ̀ ọlọ́run dákun forí ẹ̀jì wa èyí tá a sa ìmọ̀ ọlọ́run dákun forí ẹ̀jì wa àwa ń bẹ ọlọ́run ọba sọ́nà tààlà dúkìá wa ọlọ́run dákun jẹ́ wọn pọ̀ ọmọ wa ọlọ́run jẹ́ wọn pọ̀ gbogbo ń tọ́ bá wa fún wa nínú dáadáa ọlọ́run dákun máa ní fi ìbùkún sí ọlọ́run wá wa عباد الله إن لا ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد قوموا إلى صلاتكم رحمكم الله تعالى